أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا واتخذوا من مقام إبراهيم مصلى له من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير

méjì àtẹ̀wọ̀ pàdé ìwọ ọlọ́run rẹ̀ kọ́kàn rí ọmọ kùnbí wa mọ̀nàfíkì àtẹ̀mí àtẹ̀yìn méjì àgbéwà ní pápàdé ìwọ ọlọ́run bá wọ́n aṣọ àmì àdánwò tí wa tó jẹ́ pé ń tá àmà sí yóò máa takò ń tá àmà sọ tàbí ń tá à ń sọ́dá ìlẹ́nu ni méjì àgbàbẹ̀ lórí ìgbówájú ọlọ́run bá subhanahu wa ta'ala njẹ́nu kọ́ máa fi ilẹ̀ tá a fi wá gbọ́dọ̀ lọ́wọ́ bá wọ́n sábà ní bá ti ń fẹ́ lọ ní ìjẹjọ àbáwọ̀rọ̀bọ̀ lórí àdánwò tí a lọ́sọ̀tọ́rọ̀ fi kan nẹ́bí Ibrahim ó sì pàásì rẹ̀ ọ́sànsọ́ di ìmáàmù àwọn àfáà ní makọ́mù nùgbùgbà kéèyàn jẹ́ ànábì fún ọlọ́sọ̀tara ànábì ọlọ́rin kéèyàn jẹ́ òjíṣẹ́ ọlọ́rin wọ́n ní téèyàn bá wò ní ti máa ń kọ́nú ó náà ni àlámẹ́rin ẹ̀sìn báyìí ni ẹ̀sẹ̀ ẹ̀mẹ́sì báyìí ṣùgbọ́n ìmáàmà tọ́nà ọba tó fi kú ti ànábì Ibrahim yìí tí àwọn tí wọ́n jà àwọn ọ̀dọ́ wá jogún rẹ̀ tí àdábì náà jogún rẹ̀ òun kó ètò ìṣe ayé nú àti ìṣe àlèkè àmà ọ̀sán wọn fẹ́ sọ fún àwọn parí pé ibi جعلنا البيت مثابة للناس اذكر يا محمد إلى النبي máa ráwọn èèyàn rẹ̀ létí in zọrọ̀fíyàtún múta àdìlékọ̀tún bí maṣrúfin takdiru uskur sí annabi máa ráwọn èèyàn létí ja'alna al-bayt alif àti lam wọ́n máa ń ṣiṣẹ́ pronoun ní òdì lárúbáwá ṣùgbọ́n ká tó lè mú pronoun wà á sàdìbò bọ̀ ní ẹ̀dá tẹ́lẹ̀ àwọn àárí nǹkan kan sáájú tí nǹkan ìfẹ́ máa tọ́ka sí alifu àti láàmú wa ń jẹ́ lílẹ̀ áàdì áàdì sí àtijọ́ mani àtàwọn àti alifu sí ilé yẹn láti fi bí tóbi ilé wọn lè náà alìkáàbà alìṣarrafa wà ní jẹ́ánà albaita mathabatan linnas nígbà tó di pé àwọn ọmọ tààlà tààsànà nàbí ibrahim ọba wọn a wá sọ kàábà di mathabatan linnas láti bí sábà yẹ tawban tawabana asọ́ di bí àwọn èèyàn máa para ní gbogbo ìgbà àwọn àfọwọ́ ní pípàrà rẹ̀ gbogbo ìgbà yìí méjì ló kóónú bíl àbùdáàn wọlùkùlù wọ́n máa para rẹ̀ pẹ̀lú ara wọ́n tún máa para rẹ̀ pẹ̀lú ẹ̀mí àwọn tí a bá yìí bá jẹun lè sìn pé àwọn lọlé ọlọ́run lọ sí hajj àwọn àyùn wọn wọn ní kó mbẹ ọkàn wọn tún máa fà bẹ ẹjì lọ rí ọkàn yóò máa fà bẹ ṣùgbọ́n gbogbo ẹ bá gbàgbọ́ sọ̀tàn gbọ́ mọ̀sáàbà lè jẹ́ fún lẹ́ẹ̀márùn lójúmọ́ torí wípé tó bá ti fẹ́ kí n fọ́lọ̀ sàtàlá níbo ní olójúkọ kàábà náà ní olójúkọ a sí ní mọ̀sáàbà fáwọn èèyàn àtàrà àtẹ̀mí owó mú lọ bẹ̀ ẹ̀jí ò lò lọ yọ mẹ́mi lọ wà á mú náà a tún ṣe ní ààyè ìfọ̀kànbalẹ̀ tọ́bọ̀ wá bẹ́ẹ̀ واتخذوا من مقام إبراهيم مصلى أها أني مقام الأربعة مصدر قومني مقام بدون ميم مصدر أقام له ààyè ibi tí ànábì Ibrahim alayhi tó ti dúró ṣe kíni ẹ̀múbẹ̀lẹ̀ mùsọ́lá ààyè ibi tẹ́ẹ̀tì máa kírun àbáyé ibi tẹ́ẹ̀tì máa ṣàdúà ó ti di nǹkan méjì o ààyè ìbẹ̀rẹ̀ ti dúró ṣe kíni bákan náà ẹ̀múbẹ̀lẹ̀ ibi tẹ́ẹ̀tì máa tẹ́ àlùmọ́rọ́dù ìsọ́láti wò náà àsọ̀láàtù àlùgbọ̀wíyà ni nínú ìdílọ́rọ́bá àsọ̀lá àdúà àdúrà ní ẹ̀rùn ní ìtumọ̀ àsọ́lá ṣùgbọ́n ní ṣẹ̀ríà ó náà ni ìrún táǹkìun tí ń tọ́lọ̀ sọ̀rọ̀ wípé láàyè ìdájọ́ ní Ibrahim tó ti dúró yìí ẹ máa kí ló fẹ́ bá ń bẹ̀ tàbí àyè tí Ibrahim dúró ẹ máa tàdúrà bẹ̀ àkọ́kọ́ màkọ́ọ̀mù yútùlákù ìtìláàkùn ìtìláàkùn méjì láwọn àbá lóní ó ní ìtìláàkùn àám wọ ìtìláàkùn kọ́s mọ̀kọ́ọ̀mù yẹn ìtìláàkùn àámù rẹ̀ ni wípé gbogbo bí ànẹ́bí Ibrahim ti dúró sí ìbáadà àámù yẹn wà tẹ́kìdù mímàkáàní alẹ́rí kọ́ọ̀mà fíhì Ibrahim lílì ìbáadà ìtẹ́kìdú mùsọ́lá gbogbo àyè ibi tí ànábì Ibrahim ti sì bẹ̀rọ̀ ọba ẹ mú ní mùsọ́lá kàbá mẹ́mẹ́ mùsàlìfà mẹ́mẹ́ jàmọ́rọ́dì mẹ́mẹ́ mìnà mẹ́mẹ́ àrùfáàtì mẹ́mẹ́ sọ́fà mẹ́mẹ́ mọ́rùwà mẹ́mẹ́ àmù a ní ìfìlà kọ́ọ̀sì wípé maqamu Ibrahim inda bina ilikaaba ọ̀gángan bíi tí Ibrahim ti dúró nígbà tó gbé ọwọ́ rẹ̀ òkú òkè mọ́ òkúta tó dúró lé lórí wù lẹ́yìn òkúta ẹ̀ kírun fún mi ọlọ́run bá ń bẹ̀ ìdán irun tí wọ́n gbà lérò yìí nínú èdè lọ́pàá tí wọ́n bá ní sọ́là àrọ́jùl ọkùnrin yẹn ọ́sàdúà wọn máa sọ bẹ́ẹ̀ sọ́là àrọ́jùl ọkùnrin yẹn kírun fọlọ́ nínú asọ̀látù náà lè tá ìṣe nínú èdè lárúbáwá asọ̀látù àdùá tí ìtumọ̀ rẹ̀ ní pé ibi tánà bí Ibrahim ti dúró yìí ẹ kí ẹ máa kírun bẹ̀ àbí ẹ ṣàdúrà bẹ̀ àwọn apá kan àfáà ní ìntọ́lọ ń balẹ̀ rò ní wípé ibi àbí Ibrahim ti dúró ti fi màkàbà ńgbà tọwọ́ rẹ̀ òkè mà ibi àpáta orí òkúta tó gbólé lórí wọn ẹ̀rí pé ẹ̀yàn náà fílà lẹ́yìn bẹ̀. mọ́ ní tọ́bọ̀ wá rí bẹ́ ṣé ẹ̀rí pẹ̀lú rẹ̀ mọ́ ní torí fílù àdàbí sàrán فقرأ قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم واتخذوا من مقام إبراهيم مصلى nítorí sọ́dọ̀ alukurani anabi bá ka aya anabi bá yan nafi rárá ká méjì makọ́mù ibrahim yìí à ń bọ́lọ̀ yẹ̀wò tàbí ìyàn bá ráka nafila ọ̀rọ̀ yẹn ráka nafila méjì ní makọ́mù ibrahim a wípé tánà ti ṣe ó túmọ̀ pé pàtàkì fún mi makọ́mù ibrahim ibi àti ibrahim ti dúró nígbà tí ọwọ́ rẹ̀ òtò kẹ́mà orí òkà tó dúró dìdí maka bá lọ mùsọ̀lá ẹ̀rí pé ẹ̀yà náà fi láǹbẹ̀ fẹ́mi ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ìtumọ̀ ya tàkọ́kọ́ gbogbo bẹ́ẹ̀ nàbí Ibrahim ti ṣe ìbáàdà pátá ẹ̀mú bẹ́ẹ̀ náà láàyè ibi dẹ́ẹ̀tì máa bèbè ọlọ́run ọba àtiwárí hadith tó bá ní túmọ̀ kìíní ṣùgbọ́n tí a bá wò tó máa dìtì dáadáa a rí wípé hadal hadith fi tafsiru al-ma'na bi ba'd afrabi qa'ida kan yẹn tí ìtumọ̀ kankan bá wà tí ó wá mú díẹ̀ nínú bí túmọ̀ ń ṣe kẹnu tó tí a fi wá túmọ̀ nǹkan só túmọ̀ pé òkú òsìnú ẹ̀mà àwọn afọ àwa ni tafsiru al bi ba'd afrabi la yufidu takhsis لا يفيد التخصيص عند أهل الأصول مفاسو مانا lápẹẹrẹ ẹnìkan wá dáwà lẹ́kọ̀ọ́ nípa òfin àtàǹfààní tí ń bẹ fún ọwá ní ẹ̀ẹ̀dẹ̀ dọ́ọ̀lẹ̀ ma àti káàkùn sí tẹ́gbé mẹ́mẹ́ ẹbá sí ọlọ́lẹ́bí kan rẹ̀ bẹ òní ẹ̀ẹ́fì ẹ̀yẹ yìí sínú rẹ̀ ẹlẹ́bí méjì rẹ̀ bẹ ẹ̀ẹ́fì tí ó ẹ̀yẹ sí ẹ̀ẹ́fì tí ẹ̀yẹ rẹ̀ sí mami ẹlẹ́mì mẹ́ta ń bẹ ẹ̀ẹ́dù fi ebé sí ìgbẹ́ta ẹlẹ́mì mẹ́rin ń bẹ ẹ̀ẹ́dù fi ẹ̀yà sínú rẹ̀ ẹlẹ́mì márùn ń bẹ ẹ̀ẹ́dù fi ẹ̀nà díẹ̀ sí ẹlẹ́mì mẹ́fà ń bẹ ẹ̀ẹ́dù fi ẹ̀ẹ́dù àwọn pọ́nmà kéékèèké ẹ̀ẹ́dù sí mẹ́mẹ́ ẹlẹ́mì méje olùlọ́gà gbogbo mẹ́mẹ́ wọ́n ní kí ni owó tó nẹ́nu náà wọ́n ní tinú ẹran yẹ́ ẹgbọ̀n ní gbẹ̀gbẹ̀ òní ó yìí kúrẹ̀ wọ́n sàkọ̀ àwọn mẹ́ta ó sì tàfẹ́ gbogbo wá lóòrùn ó wá ní sẹ́rí mẹ́mẹ́ yóò ọlọ pẹ̀lọ́ pẹ̀lú ẹ̀kọ́ mẹ́mẹ́ yóò ó tún lọ pẹ̀lú bírẹ́dì mẹ́mẹ́ yóò a máa ń fi mú gaari wọ́n sàn sọ gbogbo kí ni ẹ̀ka lẹ́yìn ẹ̀tọ́ wá kọ́ wá ní ìgbẹ̀yìn nígbà wá ṣe tẹ́ wọn ni ṣáájú tẹ́tí mẹ́mẹ́ báyìí alákẹ́tí mẹ́mẹ́ o ẹ̀jẹ̀ ká wá pírátìsì ẹ̀ pé lọ́ba fa búrẹ́dì yọ lápò lọ́ba fi jẹ́ lẹ́nu ó sì fòmí yé bó ṣe wá dìde tẹ́lẹ̀ nìkan bá ní ah, bó wà láti wa ń gbò tí èlè fi búrẹ́dì jẹ́ àmàlà pé tọ́lọ̀ pẹ̀lú ẹ̀kọ́ o ṣùgbọ́n kò ju búrẹ́dì jẹ́ ìtumọ̀ ẹ̀ ní kò fi búrẹ́dì túmọ̀ pé ẹnìkan lọ́lọ́ pẹ̀lú mẹ́mẹ́ sáábà àjẹ́ ipé wà jákìdù mímọ̀ kọ́lé ìbọ̀lẹ́mọ̀ mùsọ́lá oko alfa nù oko mina nù oko mùsẹ́lífà nù kílẹ̀ ìlú wata sọ bẹ́ẹ̀ nínú sẹ́ hajj àwọn kẹkẹ ọgbẹ tó dẹbi pé tọ́bẹ̀ ṣubú hajj wo nìyẹn máa láyọ̀ tí mo lè hajj ìlànà kàlùkúfì ní arafat èèyàn bọ̀rọ̀ bá dùn ní arafat wàkàtàwà fìlẹ̀ èèyàn kọ̀ọ̀kan yìí kó kàbá lọ́nà lọ sí ájì kò yìí kó kàbá wasayi bayna safa wal marwa sayi bayna safa wal marwa yẹn kọ̀ọ̀kan ma se mẹ́tẹ̀ láti kọ̀ kà lẹ́yìn tọ́ bẹ́ẹ̀ kó lọ sí ájì ájì balẹ̀ wà nínú ìsìn bẹ́ẹ̀ lọ sí ájì máa la yẹ tí mo lè hajj máa yẹ tí mo lè hajj bí ádámì máa wùjú mi bí ìyẹn yọ kó lọ sí ájì ájì èèyàn pé dandan sí ní nǹkan kalimabiti bi Muzdalifa èèyàn gbọ́dọ̀ wọ́n sùn Muzdalifa dandan ni bẹ́ẹ̀ yóò sùn bẹ́ẹ̀ hajj yóò sì bàjẹ́ wọ̀rọ̀ wọlé jamana àwọn òkúta náà yẹ dandan ni bẹ́ẹ̀ yóò sì lẹ hajj a bàjẹ́ nǹkan tí ó sì nǹkan bí yàrá àwa ni tó jẹ́ wípé máa ń wọ̀yẹ̀sìrìkù bí alábì hajj kìí ṣe dandan téèyàn ọba ṣiṣẹ́ hajj rẹ̀ pérépéré àwọn afọ wọn kìlì kan náà wọn ni òun náà ni arọ́kì àtàní kọlfà para tọ́wà rọ́kì àtọ́wà bó ti sọ wà fún wa kò yẹn náà rákà lójú lẹ́yìn ìmáàmù máa yìí tẹ́ dandan ni gbogbo jùmúrù ló kìí ṣe dandan anábìsẹ́ sọ̀rọ̀ wà fún wa sọ̀rọ̀ wà ní ṣùgbọ́n ṣíṣe dáná bí sẹ́yìn ó jẹ́ àmà pa àmà ṣe ṣùgbọ́n sọ́sọ́ ní dandan ẹ̀ṣẹ̀ dandan tó bá wá jẹ́ pé ẹ̀ṣẹ̀ dandan tá a wá yẹ àpè wà jáde ló ní mọ̀kọ́ ní Ibrahima mùsọ̀lá ayé bí rẹ̀ ti dú òun yẹn nígbà tí màkà wàrà tó wà ní òtún àbáyà ànábì kan bá ní túmọ̀ pẹ̀lú alákanu títúmọ̀ ń kóónú tí ìbá sì túmọ̀ nǹkan tó pọ̀ pẹ̀lú alákan rẹ̀ ọba pẹ̀tùmọ̀ yòókù ọ̀wọ́nú ẹ̀yìn so clear so wàhíìnà ìjẹ́ pẹ̀lú àádùn orí àlùwàsíyà ṣùgbọ́n ìhàwùn ìnàhà ìtọ́pá pàtàkì tó sì kàáyí ó ní ọmọ ìlú àádùn fún èdè lágbàwá àìdà Abubakar ìlàmọ́mọ́ ìlàfà bá rẹ̀ Abubakar ọsọ àsọtẹ́lẹ̀ lórí àlàmọ́rì tí ó gbogbo wá tí ń bá ẹlẹ́kùn àádáyé ìlàáfà in tó pàtàkì ní àdúgbà ó sì kòkó wá nù ọlọ́wà ní wáyé ní àìlà Ibrahim fún Ismail àwa sọ àsọtẹ́lẹ̀ lórí àlàmọ́ tó nípa tó sì kó gbogbo nǹkan yòókù náà tó ń dojúkọ gbogbo mùsùlùmí pátá àwa sọ̀rọ̀ fún Ibrahim àtọ́mọ rẹ̀ Ismail abúlé àrọ̀ jẹ́mẹ́ ìyá àwọn sọ́wọ́ ó ti pẹ́ tí àwọn ti bá ní sọ̀tà àwọn Ibrahim ló bí Ishaq ló bí Ismail Ismail ó ní àtẹ̀bí rẹ̀ ó lẹ́ni tí ọlọ́run ní kí Ibrahim ló fi jọ́sìn fún abùlárọ̀ ó ń sì ní bàbá àwọn lábáwá ara tí ìrànwá ti sè jáde Ishaq ara tí ẹ̀ ní àwọn iṣẹ́ Israel bàbá àti olóbí àkùnrin Yakubu ni máa ń jẹ́ Israel bali Israel àwọn ọmọ Israel àwọn àbí Yakubu àbí Yakubu wá sí dáàmà fìta àgbàrí ọmọ Yakubu Israel lọ orin gbèrè gbèrè gbèrè bí ọmọ Israel gbèrè gbúra lónìí ọmọ Israel ìrìnlẹ̀ pàwọ̀lì tàbí jẹ́ Israel jami'a ìbẹ̀rún sọ̀hábà tí jẹ́ Abu Isra'il bàbá Isra'il ó ń pọ̀ tó dáta ní sọmọ wa ní ìsìnbáwà kan gba Isra'il àti ah, Isra'il àtúnlẹ̀ ní Isra'il anábìsẹ̀ ìgbọ́rọ̀ rẹ̀ sọ̀rọ̀ wá tó lọ́wọ́ sọ̀rọ̀ awapọ̀ anabi Ibrahim atọ́mọ rẹ̀ anabi Ismail àwọn ní ẹjọ́ ń kọ́ kàbá yìí ọlọ́wà ní òwú aṣọ àsọtẹ́lẹ̀ tó wá jẹ́ pé àsọtẹ́lẹ̀ tí ó kàrí tó sì pàtàkì bọ̀ kí ni àsọtẹ́lẹ̀ náà anton hìrọ́ àti bàbá àtọmọ yín anton hìrọ́ rẹ̀ ti yà ilé mi ọlọ́run ọlọ́wà pẹ̀lẹ́ mọ́ rẹ̀ ẹ̀dí ọmọ máa tààlẹ̀ wá fẹ́ máa máa fún àwọn apákà àfà ní àtẹ̀tùrírù lọ́wọ́ bá tàlẹ̀ lóyìn kí ni dọ́gbọ̀n pẹ̀lú tẹ̀tùrírù apákà ní kí wọ́n máa kú òní ní gbogbo àwọn tó lè wà ní ọkẹ èèyàn ìkìláàsì lè máa ṣe di ilé wọn pé á ah, ọba tó nílé ìwọ ni mo pé o bùkátà ti lé ní kiri bá gbọ́ o ìdàgbà mí ìpọ̀mọ́ o ẹ máa kégbàjà ìbáwọ̀ yẹn pé àìtúndé káàbà ká tó nù nǹkan mí o ẹ̀yìn kò kàbá lọ́dún kan ẹnìkan wá dáhùn pé iná nílé ìsìn iná lójú ilé ìsìn àmọ́ tí ó gbé inú rẹ̀ rẹ̀ pé àwọn ará ti rí àwọn tí ó ń darí wa àwọn ìjọba wa ní àwọn ní ọmọ bẹ́ẹ̀ sí pàwó sáré wọn dáa bí wọ́n pé wọ́n bí ìsìn sí ìlú ilé òjè tẹ́ẹ̀ náà bá mú ní òògùn ní ìsìn tí wọ́n dáadáa ìsìn tó ní báwọn ìwọ́n láti dà tí wọ́n wò torí ọlọ́run apá kan ní fún ara mẹ́ka ìlàkùn lè ṣáàlù ẹ̀tọ́ jẹ́ pé wà ń bẹ fọ́pọ̀lọpọ̀ àsìkò wọ́n jáì jákò rọ́ọ̀kẹ́ nìyẹn àti gbogbo àwọn tí wọ́n mọ̀ òkú fẹ́mi ọlọ́run olé ẹ̀mọ́jì ọ̀rọ̀ ti gbà kọ̀ọ̀kan wọ́n sì rú jákò sáàdìnà àtàjọ́ ọlọ́run wá dákọ̀ àrùkù àti àsùjù ó fi kàná àìsùrat kí ni ìyẹn sì lè kọ́ ìdàdé nínú ẹ̀sìn wa gbogbo bá jẹ́ ìbàdà tọ́lọ bá wá mú nǹkankan tó dayọ́ mẹ́ tó fi wá sọ nǹkan lóòkọ̀ ọ̀kan yòókù àwọn àfáàní lókùn yọ́ máa jẹ́ tó bá wọ ìbàdà bàjẹ́ olóògbàdánkàlẹ̀ wọ́n wá ní tó lè bàjẹ́ tàbí ọkùnrin gbàgbé tó bá yẹ náà fi láyé àtòrí òun náà ló ti gbúrọ̀ lẹ̀ kọ̀kọ̀rọ̀ lọ́kùnrin kí n fọ́lọ̀ alẹ́sàn wá mọ̀ pé ní gbogbo ayé pátá èèwọ̀ ni kéèyàn ò tó pọ̀hùn yípo bìkan lẹ́yìn kàbá ọwọ́ adáàkọ tọ̀wáàfù nítorí wípé òun ni áptọ́lù àdìwáyé ìbàdà àti láàyè wọ́n èé ṣe èèwọ̀ ni bàbá wa dáhùn àgbègbè ọlọ́mọba ni fún ní jíyànjú ọba sẹ́kọ̀ọ́ kápùsà náà nígbà tí ọmọ kí wọn ká sẹ́wọ̀n bàbá ṣùgbọ́n níjọ́ tí wọ́n náà forí jù wọn wọ́n ní wọ́n máa yí ipò mọ́sálásí mẹ́ríkàsì èyí ọgbọ́n rẹ̀ kò rẹ́sì èèwọ̀ ni ọlọ́pàá ní sàmùkú kúrò fún tí wọ́n bá dá akẹ́kọ̀ọ́ mọ́ ọlọ́pàá subhanahu wa ta'ala ọmọ kí ó sì gbọ́rọ̀ sí àfà tí ó lè kọ́ mọ́ mọ́sálásí abẹ́rẹ́ lórílẹ̀ gbogbo ayé pátá kí èèyàn máa yípo lẹ́ẹ̀kan kí ló ń ṣe ọlọ́run sí lọ ìwọ ni ṣùgbọ́n tábà wà bí ọba padà pé kí ló dẹ̀ ní ọmọ ìlú mọ́síláṣí egbò tẹ́yìn sọ èmi ọ̀la níyà rẹ èmi ká ní kó pẹ́kùn rẹ̀ yí borí ọlọ́run kí ẹ̀mọ̀ pé bẹ̀bọ̀ kọ́ kí ó punishment rà ń tọ́wọ́ lè máa dá lápùsù lẹ̀ ń tó lè máa dá lójú lẹ̀ ẹ̀mọ́ wàá lò ẹ̀lẹ́ gbọ́ sẹ́lá kì í lò oṣù bí ẹ̀fẹ́ tàbí ẹ̀fẹ́ pa àwọn obìnrin fún mẹ́lẹ̀ méje àwọn ó ti jọra wọn ó ti ṣẹ́gi ní. àwọn ìwọ nìkan lórílẹ̀ ẹ̀ka bá àwọn ọmọ ọ̀pá tí ìbá ń bínú mọ́sálásí bá ẹ ń bá dẹ́rù ilé yòó kò sì tọ̀wá fọ́lọ́ mọ́sálásí yàtọ̀ sí mọ̀tọ́ kàábà tí èèyàn bá lè sọ bọ́ọ̀lù tí èèyàn bá lọ wà nù kàábà ní tí ń sọ ní gbọ́wọ́ sílẹ̀kùn fún wọn wá wọnú ẹ̀ lọ mo wà nù alimásílẹ̀ àrọ̀ inú mọ́sálásí ọ̀wọ̀ ọ̀sẹ̀ tó jẹ́ pàpà mọ́sálásí sọ́fà àti mọ́rúwà èyàn ọmọ ọ̀dẹ́wọ̀n sọ́fà àti mọ́rúwà kèé sáì ní ẹ̀dí mẹ́sì tọ̀wá fún ní ilé ọ̀fọ̀dẹ́ pé tó bí ọ̀bà nírun yọ ọmọ sásàfà àti mọ́rúwà sọ́fà àti mọ́rúwà bẹ́ẹ̀ ń ṣe lọ tó só kọ́ máa bá lọ sọ́fà àti mọ́rúwà wọ́n á máa ṣe bìnáwó lórí tiẹ̀ bìnáwó lórí tiẹ̀ bó ṣe jẹ́ ọkọ̀ ṣe bí méjì báyìí ó ṣe bí mẹ́ta lọ́ba rẹ̀ ẹ̀wọ̀ parí òkú tọ́ba lọ́la padà mẹ́rin lókun tí ó sì ó tún ṣe méjì dọ́kì ìjọba wà ṣe méjì òkú lọ́tọ́lá ó tún padà wá ṣe yọ ọmọ lórí mi náà ó kéré sí ìṣe ìbára mùsùlùmí sọfá àti márùn àkẹ́ẹ́sẹ̀ tí èèyàn máa lọ pẹ́ ah, nẹ́ka lè yàfọ́ sàfá àti márùn àti lọ sá kí ìṣe òkú lọ́wọ́ bí èèyàn bá ń ṣe àjàgbé ṣe ń mọ́rọ́ onímọ̀ ṣe ìṣáájú bẹ́ẹ̀ ní sọfá ọ̀lẹ́mọ̀rọ̀ tọ̀wọ́ọ̀fù ìbádà gbogbo ọgbà ẹ̀kọ́ ó ní bá sí pẹ̀lú àjẹ́ ìbá sí pẹ̀lú ọmọ tí ẹ̀bá tó wá bọ́ sọ́ọ́ lẹ́tà èyàn àtúmọ̀ yípo ọlọ́run bá láti ṣe kéde ìkólé ọlọ́run bá láti fi sí ìbádà tó sì tẹ̀lé pé ìbádà jẹ̀máà ọlọ́run wá kọ́kọ́ dáàkọ̀ tọ̀wọ́ọ̀fù lẹ́yìn rẹ̀ ọ dáàkọ̀ rùkúfù ìkúra lọ sí ọlọ́run bá sọ̀tà ó ẹsẹ̀ wà dáàkọ ìrun tó jẹ́ pé kò sí ibi téèyàn jìnnì sí lórílẹ̀ ajẹ́pẹ́ ọlọ́run ní àlàáfọ́s àlàáfọ́s ìwúrọ́lá pàlejò ọkọ̀ bẹ́ẹ̀ láti fi tọ̀wá ibi tí mọ́sálà ti wá dé àṣà gbogbo ẹ̀ ń bọ́ bátàlọ̀ tó jẹ́ ó ti parí sí ayé rẹ̀ ọkọ̀ lọ́rọ̀ rẹ̀ tí wọ́n wá fi máa sọ́nà kí ló dà tó máa ṣe ó sì kàkà wa àwọn àfáà ní kọ́lọ́mà yẹn náà fìlà wọ́n ní àrùbí mọ́ni náà fìlà kẹjọba yọ̀ mẹ́wọ̀n one hundred thousand ládàá sí màrí wọ́n ní lọ́wọ́ tọ̀ wá fún ẹsẹ̀gbẹ̀ rẹ̀ torí pé tọ́ba padà á dùn rẹ̀ bí ọ̀pá one thousand years àti one thousand ladders hundred thousand ladders tí ọ̀bá nígbà níbẹ̀ wọ̀ ó sì láǹfààní kọ́mọ yẹn lẹ́fìlà bẹ̀ ọ́ bá ní ìrìn bá sì dàkó sí ti wọlé fún un ládàá bọ́bọ́ wá délé padà sọ ìsìn ọ̀wá fún un ìbáàdà ńlá ni èyí ó sì rí pé ọkàn wọn máa balẹ̀ ìtọ́ ìfì ẹ máa bá ẹ máa bá nínú ọ̀nà yẹn ẹ máa bá ń gbà ẹ má jọ̀rọ̀ sí wà ní àkìfì àtàtí wọn dúró síbẹ̀ láti mọ̀ sí ọ̀sẹ̀ pẹ̀lú ọ̀sẹ̀ tààlà wọ́n kò káyìn asùnù àtàtí kí n fẹ́ pẹ̀lú ọ̀bá ń bẹ̀ lóòrèkóòrè ta lórí kẹ́ẹ̀dẹ́bí wọ́n ń kọ́ kọ́lé ṣé ànábì ọlọ́run tó jẹ́ ànábì Ibrahim ẹ̀sọ́tọ̀ sí káàkó sọ́fẹ́ mọ́ tó kẹ̀kẹ́ sí ní kàlá yóò di nìkẹ́ alákùnkẹ́kẹ́ lá tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run tó wá ń gbé àwọn àtọ̀kẹ́ ìdí ń gbé lọ́wọ́ gbogbo tí wọ́n ti pè ní ọlọ́run tí ì di bí ọlọ́run àbí tí wọ́n bá ń sin tọ́lọ́run bá fẹ́ mẹ́ta. Anabi Ibrahim asipasara sọ̀rọ̀ Ismail bọ́lọ̀ sí sólè fún ọ̀tá jamaa sẹ ẹgbẹtọ bá mọ́sálásí tó bá ní sẹ ẹrí tẹǹsọ tí ilẹ̀ sọ mọ́sálásí èmi ọkọ ní ìṣe máa ṣe bẹ mọ sí o sẹ ẹgbẹtọ sọ ní pé kèé sí ilé ìtọlọ kápẹ ilé ìtọlọ ní ìtọlọ ń fẹ́ lásọpọ yìí onímọ̀sálásí ẹ̀ mọ̀sálásí ẹ̀ wà ìdán tí ẹ bá ti wá sọ pé mọ̀sálásí ilé ọlọ́ni gbogbo wa la wá lè dá sí pẹ̀lú tá a bá mọ̀ tọ̀lọ̀ pẹ̀lẹ́kọ̀ gbọ́n sí kàbá tí a tàn ní ẹ̀yìn kọ́ ọ̀tọ̀ ẹ̀tún yìí kọ́ sí ìjórè lórí rọ̀ fájì àti ẹ̀ka tẹ́yìn sí yìí sọ́n ààrẹ ní fọ́látọ́bà náàbì sàṣẹ́lẹ̀ ẹgbẹ́nu ẹ̀sọ́n o ti ń kí bá ń kó tó bàbá rẹ̀ o súnmọ́ bẹ́ẹ̀ ọlọ́run wà lè kúrò nínú Yohan sílẹ̀ náà sí bí kú ń dáwọ̀ ọ̀pọ̀ pọ̀ pẹ́sì táyọ́ àmà ǹjẹ́ àbánsọ́ ní kò lórí ẹgbẹ́ ni tí bá mẹ́mẹ́ nítorí pé káàbá yìí fún abalẹ̀ rẹ̀ èèwọ̀ ni kẹ́nìkan ọmọ bẹ̀wọ̀ rẹ̀ lọ́bẹ̀ bí sí o èèwọ̀ bá wọ̀ rẹ̀ èèwọ̀ ni o náà lọ sí gbogbo mọ́sáàsì òkú náà àyàfi tó bá jẹ́ wípé ọ̀bẹ ìdà ìbáyìí o náà yẹn fẹ́ fi mú ìfọ̀kànbalẹ̀ wọ́bẹ̀ ọwọ́ asẹ̀sẹ̀ wà tọ́nú ẹ̀sìn ọwọ́ bẹ̀. àdágbà ń wulẹ̀ bẹ́ẹ̀ sì ni àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ààrẹ ọ̀pọ̀ tí wọ́n fi gún abẹ́mọ́lọ́mọ́rù ní mo sí ohun ohun ló sì pàápàá alákùnlé ha àwọn mùsùlùmọ́rọ̀ jẹ́ ẹlẹ́kọ̀ọ́ àrùn jẹ́ kí ni o yálà fóònù ní o àbí fúnkílé o àbí fúnlé iṣẹ́ ìbá kékeré fún òun náà ìgbé ìsìgbà tó ti ń sọ òun náà ìgbà tí èsì lè tágẹ́ẹ̀tì ọmọ kọ́ yọ àjọmọ́yọ ọmọ yọ a jẹ́ pé ọlọ́pàá tó bá wá mọ́sálásí tó wá gbébọn rẹ̀ tàbí ẹgbẹ́bọn lọ́wọ́dọ́ ó ní ọ̀gbẹ́sìn yé ní today. Now, ẹjọ́ ẹ̀ lọ́wọ́ láti di iṣẹ́ ẹ wá jíjí owó rẹ̀ ó gbẹjọ́ wọlé ọlọ́ni àbí ó gbé ta kí ló dé ẹ̀kọ́ gbogbo ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ ẹ tó kó bẹ̀ gbọ́rùn sí kọ́dẹ̀ lójú ọ̀pẹ̀ ẹ̀wò tẹ́ ẹ bá mọ̀ pé abẹ́ bá gbọ́rọ̀ ẹ̀jẹ̀ àtọ̀rọ̀ wọn sí wọn bá dá wọn máa sọ wọn sí mọ́sálásí tí a bá táwọn mùsùlùmí bá pọn bó ṣe ká pọnlé bá a ṣe rí sóògbé ni ó lòun fẹ́ mẹ́pẹ́ tó ọmọ ní sẹ́lẹ̀sì kò ní gbé kò ní di miss call bẹ̀rẹ̀ náà máa ń gbé kókó padà nígbà tí dénú palẹ̀ mọ́ mọ̀ báyìí bórí ń pé ẹlẹ̀ báyìí orí ìmọ̀lẹ̀ fọ́ nǹkan parí ni ó sì dábò ẹ̀dà nínú inú ó sì mẹ́yìn lọ rẹ̀ ló bá kọ́ ọwọ́ agbé ìmọ̀ ọwọ́ lọ sí ìmọ̀ ìwọ́ aláwàtà wà ń tà sí wa jẹ́mọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ pẹ́lẹ̀ kan gbé fóònù kìí sàgbélẹ̀rọ ebi máa mú onídàrí mọ́sálásí aṣojú ẹ̀ onídàrí àwọn méjèèjì mú Lord. sọ fún lákọ̀ọ́kọ́ nípa tó ní ọ̀pá ìṣòmọ̀sọ́ ni máa ń mú ó ní wà mí ń dùn ìyá jì àti gbogbo àwọn lá láyà náà láyà àbúkọ́ ni mi àdéhùn èmi ọlọ́run pé ẹ ń bá yóò bẹ́ẹ̀ sáà mi ò la tó lè bẹ̀rẹ̀ lọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan yìí ẹ bọ́ sí ọjà bóríjà ẹ lọ jí ọmọ asùnkọ̀ kan kọ́ bá mi bí nǹkan lọ́kọ́ mi kan. ìmọ̀mọ̀ ní ẹ̀ ó lè mọ̀lẹ́yà lọ́jà o lọ́dọ̀ tí ń nìyẹn kí ẹ̀ tẹ̀láṣẹ̀ kan náà bá mi. ìtẹ̀láṣẹ̀ mi ò ti gbé kóòlù lé. Ah, àdéhùn ìmíràn tẹ máa tẹ̀lé adarí yín kò sí fún darí o kò sí fún adarí alábòsí gbogbo sọ́rọ̀ àti àbámu ọmọ wípé asáwùwà tọ́à alàlùbárí ilẹ̀ muslim máa làbí fún ọgbẹ̀ máa sí à mọ́ gbọ́mọ̀ gbà ní kálàsẹ̀ musulman gbà musulman lásẹ̀ ìmáàmù orí tí àfá àtẹ́lẹ̀ àjá àbúzẹ́rẹ́ bó ó sì tó bá náà bẹ́ẹ̀ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ní kọ́nà tó kò fífọ́ ẹ̀yà mọ́ ti bá sí tó ń borí wọ́n lẹ́bàá sí láyé ó sáwọn tó pariwo náà mọ́ àti náà musa dáa lè tẹ̀ ìtẹ̀ lásẹ̀ mọ́ fẹ̀yìnkúrò ní máa sí à pàlàsẹ́mọ̀ wọ̀là tọ́ à musa ìgbàmùgbà dẹ̀ náà rí wàlímọ̀rì olùfẹ́ ti gbé ọ̀rọ̀ olùfẹ́ ti àdáni mo lè yẹ pàdé ẹ̀mí kọ́ ṣé ìmọ̀ ìmọ̀ sọ ni gbádùn ọlọ́run ní díẹ̀ báyìí má ìyẹlé o kọ́lọ̀ ń lè mú náà yìí torí pé wàmọ́ yóò á fi bẹ́ẹ̀lì wàmọ́ yóò á fi ṣàárẹ̀ lọ́wọ́ fàgínà àbí ìjàpọ̀ ẹ̀kọ́ kúlù ṣẹlẹ̀ yóò fi ṣàárẹ̀ dà gbogbo tó bá ti jẹ́ láńkẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run tọ́lọ ń bàbàrà gbogbo ẹgbẹ́ lọ bàbàrà rẹ̀ ọlọ́run ní olùpayọ̀ ọlọ́run àti gbé orí àti ìdáwọ́ mọ́sálásì ẹ̀ẹ́dẹ́ kàbá ǹjẹ́ ìmọ̀ pọ́lù mùsùlùmí ẹlòmí yusuf ló bí sí ìyẹn ló dẹ̀ fà Umar ibn Khattab nígbà tó ń di kọ̀lífà ọwọ́ akọ ilé kékeré kẹsẹ́gbẹ̀ mọ́sálásì ilé ẹ̀fẹ̀ eré ẹ má fẹ́ sí ipá fẹ́ sí kókó mọ̀lẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ tí o bá gbà ẹ̀ nìkan. àti pé tiẹ̀ náà fọ́ wáyé. ọjà ìyá ọjà ìyá kọ́ bọ́ mẹ́wọ̀. àwòrán ọmọ àwọn ọmọ ṣé wàá gbọ́ ń bọ̀ pé mọ̀rẹ́ nàkàtí ó kò wẹ̀ ojúlówó tiẹ̀ náà. àwọn ẹ̀kọ́ mọ̀rẹ́ bí àdámà ni ló ṣòwò darí wọn ẹwọ ogi eléṣù léyàn bá mọ ọlọ rẹ èpè sẹkùnrin rẹ tí ń bomi rin ìyà ní jẹ lórí igi o afẹ́fẹ́ ọ̀dẹ̀gbẹ́ ó tún lọ wá okùn lá ó fi so pé kó lè nà padà ó so máa rò wọlé lọ́wọ́ ẹ̀yìn díẹ̀ díẹ̀ díẹ̀ igi ìdàgbà ọ̀tọ̀ náà bá ń sọ ẹni pé jọ́ tí yàrá fẹ́ máa jẹ èrè lára igi yẹn igi ò ní kọ́ gbogbo àwọn ètò tí a gbóngbé sókèrè iná òkè lọ́wà lọ́bá lọ yọ kúmọ̀ jẹmọ́ àbí ṣe ń lẹ́gí kúmọ̀ sí yọ gbogbo pẹ́lẹ́ náà àbí akọ́rọ̀ ló ga ni yọ fi fa ọmọ rẹ̀ mí tí nǹkan kò tí tí yọ ja ìwé rẹ̀ mí yọ sì gbà igi ò ní yẹ kò ní gbó ẹ̀yin ẹ sọ pé ọmọ nígbà rẹ̀ mẹ̀lẹ́kọ́lẹ́kọ́ ọwọ́ afẹ́ máa jì lára rẹ̀ tọ́wọ́ pé à ìbílẹ̀ ní fámílì o fámílì rẹ̀ tí ọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n kọ́ ọmọ ògùn náà ẹ̀tì ẹ̀gbùn náà tí wọ́n bá ti ẹ̀ sórí tí wọ́n ti ẹ̀ jókòó tì sórí lára má gan ó ti mọ̀ sọ̀rọ̀ sí ẹgbà mi pé yóò gẹ̀rọ tí máa jẹ́ bọ́sọ̀mọ̀ ìlọ́lọ́wọ́ ọmọ ẹgbẹ́ àwọn ọmọdé ọmọ ọdún tí a bá ti wá rí tó le àwọn yóò sì máa ìdí àmàlìyàn ah, àtàrí àwàtọ́nà ìrẹ́ àwàtọ́nà lọ́wà jẹ̀mọ́nà àti gọ́wọ́ lọ́wọ́ tó sáfà ní ọwọ́ sí gíní o ó tẹ́ gbọ́mọ̀ rẹ̀ à ah, irú àrùn báyìí ní wà kó bá fámílì mi ọlọ́wọ́ ní jẹ́ bóbi ó sì máa sọ́ra sí lọ́kùnrin náà wọ́n sí gíní o ní ọmọ sọ́ra sí gba ẹ̀kọ́ pẹ̀lú bíríkì wọ́n mọ̀ rọ̀pọ̀ wá fún un níjọ́ tí Hassan Thabit ti ń kọ́ ní mọ́sálásí mo ṣe jojú bẹ́ẹ̀ ti pọ́n ọfẹ́ fìyà jẹ Hassan Thabit pàtí Hassan àti gẹ́jẹ̀ pé ibi kí ní ń bá lọ ìwé tó fìyà jẹ mi ó ní wà lọ́ọ̀ì lakọ̀dẹ̀ àṣàtúfì wà fí mọ́lúwà fún mi mo ti kọ́ nínú bẹ̀rù tó jẹ́ pé ẹ̀ tó lórí jọlọ bẹ́ẹ̀ jọ́nà lọ tí ó sì sọ̀rọ̀ kò jẹ́ òfin àgbẹ̀bí lọ mọ́rù kàkúrà sáré tó jẹ́ ìsí o tó pẹ́lẹ́ àwọn ọlẹ́jáde o fún ẹ̀kẹ́ bá gbàgbẹ́ mọ́yún darí padà rọ́bí àwọn ọ̀gá dára jama'a iye ọlọ́run ọlọ́wọ́ èmi àtẹ̀yìn ìmójútó rẹ̀ ọlọ́wọ́ wa nẹ́bí Ibrahim wà kọ́lẹ̀ ọlọ́run ọlọ́run ni máa tọ́jú èyí wá ń tọ́jú èyí ságbára rẹ̀ wá gbé láti máa dájú pé ìtọ́jú ọlọ́run wá yọ̀dà fún ọ wá máa ooru lága bí nǹkan kan tó fẹ̀lẹ̀ báyìí ọmọ sí nínú kàbá wọn táwọn èèyàn bá ti wá ń yípo kàbá tí a bá yípo ẹ̀kọ́ ibẹ̀ ni a ń pè ní ọgbọ́n ọ̀rẹ́ ẹ bá ń wá dáadáa lọ́dọ̀ ọlọ́run lọ́fẹ́ ẹ̀tọ́ rẹ̀ fún ọlọ́run yóò wà fún ọbẹ̀ obìnrin ní ìlú túyẹ́rin ni wọ́n sọ rẹ̀ gold chain ni wọ́n sọ rẹ̀ ìtọ́bàjọ́ mọ̀ nǹkan tí ó lè dowó mọ́ ọ̀rọ̀ rẹ̀ ta ìtọ́bàjọ́ mọ́ ọ̀kà bá ti dùn lẹ̀ wọ́n fún ìjọ́ kejì ẹ̀lú yóò tún mọ̀ fún ni wọ́n máa fi tóbi kàmbá tipẹ́tipẹ́ láti lè ọjọ́ wa ẹnìkan lọ padà wọnú rẹ̀ ọjọ́ tí ó wọ̀ bẹ̀ owó kún bẹ̀ ó sì bù kíní o ní ẹ kókó wọnú ẹ̀ ó wú tẹ́gbọ̀tẹ́gbọ̀ ló ti gbé lọ ọ̀tá sí rẹ̀ padà wà á tú wọ́n ṣe wọ́n sì gbé lọ ẹ̀kọ́ kan lọ ṣùgbọ́n wọ́n nídìí àti kí a masala kan òkúta tẹ́lẹ̀bí ìwọ̀n yìí tó gbólé lórí títí ń kọ́ kàbá lọ́pàá tó wọlé òkúké mà sára kàbá ìlọ́wà tí a ti rẹ̀ mọ́ kàbá àbáyé rẹ̀ dágbó lọ́tọ̀ tí a kàn súnmá ìbítọ́wà apẹ́kàn àwọn àfà nínú àwọn àmàrẹ̀hún wọ́n ní kò so pọ̀mọ́lé ọ̀tọ̀lọ́wà yọ tó gbèsè gbẹ kaba lọ́kọ̀tọ́ lọ́kọ̀tọ́ làwọn apákan àbá sọ pé in tí aláṣẹ amòmìnir báyìí pé yọ sáfà ní fáwọn tí wọ́n sì tọ̀wá fún níbẹ̀ wọ́n lè sí ìzálà ọ̀rà yọ lọ́pọ̀ tí ó sì pé ó pákàbà ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn pákàbà sọ wípé ó sì wà láyé àdínábì ohun gangan ni pé ara ilé lọ́wọ́ wọ́n ní tọ́pẹ́ ìwà bá ń lá láyé ànábi ọ̀tọ̀ kẹ́nìkan wọ́n padà yọkú mẹ́ torí kíni àwọn apákan ní inconfuse àwọn tí wọ́n ti pọ̀ wá fún kọ́dá wà nìkan àwọn apákan ní tún confuse àwọn ẹ̀ náà cause for hajj tó wá tó dá wà ní kọ́dá wà fún tá a bá gbé kó lásìkò hajj síbi kan tàbí sáyò síbi kan ẹ̀ ẹ̀ ṣe wulẹ̀ fílẹ̀ sáyè ìlú lọ́wà ajẹ́ kékeré sara kà wa ibi àyè lọ́wà náà ní à táwa tọ́ra kó níbi hajjara aṣọ́jú tán tá a kó lẹ́nu ọ̀nà kàbátà ká tó torí mo tán láàkàn kọ́ Ibrahim yẹn orí òkúta náà ní Ibrahim dúró lélẹ̀ nígbà tí mo máa ní lọ ojú ẹsẹ̀ rẹ̀ sí mbẹ́mbẹ́ dìsìn kì í wá sí jẹ́ ní àwọn ọ̀fọwọ́ rà ẹlòmí ó sì nílà rẹ̀ ó ṣe dájú ní kàbá náà ibi kan bẹ̀ níbi tòlítẹ́sìn yẹn ẹnu náà kábà gàgà wọ́n sì rin pàpàtì láì wọ́n wá ní o làwọn èèyàn bàbá ọkọ lẹ́tà sọ́dọ̀ wọ́n máa kí ọ̀nà o ẹ̀rẹ́bí àmà bàbá láti wẹ̀ àdéhùn kan bẹ̀ ẹnìkan sábà bẹ̀ àdéhùn wà níta lọ sábà ọlọ́rẹ̀ ọ̀kẹ́ pé tó ọba délé ọlọ́run bá ń bẹ lọ́wọ́ ànábì ní dalẹ́ lọ́rọ̀ rẹ̀ ọlọ́run ti gbọ́ bóyí sọ àdéhùn lórí fún ṣùgbọ́n àkókò lè báyà sàdúrà o ní kàbá ẹ̀kọ́rọ̀ ẹ̀ lágbà o ṣùgbọ́n lẹ́tà ti dé béèyàn bọ́lọ̀ sọ̀rọ̀ mi téèyàn wáyé sọ́nà ọ̀gbọ́n ni bí wọ́n sì lè bá náà tó bá yà ẹ̀ àfa èrìlí aláàbò wọn ni bọ́ọ̀sù bọ́ọ̀ pé ilé àwọn àti bẹ́ẹ̀ ṣe iléyà o àbájá kékeré alágbó ó ní ìyàwó ọ̀gá ẹsẹ̀ kékeré o iléyà o ṣe rọrùn bá ṣe rọrùn fún ó ti gbọ́. ṣùgbọ́n ọwọ́ ọgbọ́n bí adama ìtọ́nà bá ti ní ó ṣe tó tó tó kò ní ọgbà kò yé ìgbà ẹlòmíì máa sọ wá lọ́tọ̀ tí ó máa fi rárá gbà bábá yìí ẹlòmíì mú tẹ̀wá bẹ́ẹ̀ sẹ́wọ̀n kò lè kírù mẹ́rin àfi lórí ìtẹ̀wọ̀n tí ó máa fi ara kàbá báyìí ojú ẹni yóò tún lẹ nǹkan bí ìmọ̀ ojú ó tún padà ojú ẹlòmí ìrọ̀tọ̀ tí wọ́n yè sí ọ̀ràn lọ yóò máa fi kú kàbá kàbá ní àyíkọ́ àtàbálẹ́sì ààrẹ mi ni ó àwọn nǹkan àbálẹ̀ wọ́n wá ń tún aṣọ yẹn sí ní ọba dín àkàkà ọbọ ọlẹ ọwọ àwọn mo ní ewu kéde ní nàìjíríà kàmí kálí mọ́tò wọn nàìjíríà kò wọlé musamman lọ ní ìdílé ọkà kálí sọ̀kẹ́ ní ìlú ìwàlá o mọ́mọ́ lọ nàìjíríà o ẹ gbọ́ èyí tó ní mọ́mọ́ lọ nàìjíríà yìí ló dà ọwọ́ àná tọ́jú ìpamọ́ wàrà ń bọ̀ ní ìnílé o aṣọ kaba ṣe iní ọ̀la wọn yóò kí òkú kí òkú tó lọ wọ aṣọ kaba yìí mo ṣe tí ó kàn sí òkú kaba yìí wà láàyè ẹ̀mí láyà ìyàwó àkọsọ́sọ̀ padà yìí tó bá tó wá ní pé ọ̀pọ̀ ìgbọ̀ bá wọn kò fi ní àtọ́lọ́lẹ̀ kàbá wọn ní ayé ipò ẹ̀ ní òní a máa kí sí rẹ̀ wọn lẹ́yìn alhajar al-aswad hajar al-aswad ta sì bẹ̀ kíìsì náà bá ní sọ kíìsì ẹ̀yẹ wọ́n náà ní kí ọmọ wọ́n mọ̀ pé innaka alhajar láti ọ̀fọ̀ àtàtọ̀ ó lè ó lè sàmì lábàá lè fara nílé tí ìwà ìgbọ́n orí ànábì tó kíìsì rẹ̀ bàtí kíìsì rẹ̀ kìí sọ̀kúta ọlọ́wọ́ fún òkúta lójú méjì yùsùrọ́ ìlú ìmá yóò mọ̀ fún méjèèjì rí náà wàlìdánù yẹ́ ti rí ọlọ́wọ́ fún ní àwọn ó fi máa sọ̀rọ̀ tí wọ́n bá ti wá kó wájọ́ nígbàgbà ìjàmà yóò mọ̀ wá ah, lónìí ní náà bá ah, bá torí wípó kí torí ìrẹ́ni torí kó lè ọmọ pé wọ́n tó fi ń gbọ́ ìrìn ẹ̀bọ̀ fún à ó wá ní èèmọ̀ tó kékeré ẹ máa kú pàdé <laughs> ọkùnrin irun obìnrin ilé ìbára ilẹ̀ wọ bí gbàjẹ́ mi nǹkan wọ̀nyẹn lọ irun jábọ̀ lọ́yọ̀ fún gbọ́wọ́ rẹ̀ wọ́n ti àìmẹ́ ẹ̀dẹ́ ti yọlé yín mẹ́ tí ẹ bá wá kàdí ìbú wọn pé à ẹ bá mà pọ́kẹ́ ní ìlàtòrí ọlọ́mọ ni ẹ dákun sí kìkì yọ wà tí wọ́n bá ní mọ ládẹ́ lásán láyé tí ìrùn pípẹ́ márùn-ún èyí ìlàrí kìkì ìgbà mo sì rí lákè láti wájú tí àjìbá ti parí ní oṣù káàbọ̀ sígbà ẹ ń bá lọ sí múrọ yọ ọmọ gbádùn rẹ pọ̀ ọlọ́dún ọjà rẹ nínú àwọn tí òkúta ìwórí náà yá ìjà rẹ tí ó sì jẹ́rìí pé wọ́n pa látòrí ìwọ náà yá wà fẹ́wọ̀n nínú àwọn tó yẹ pé ẹ̀sẹ̀ tí wọ́n fẹ́ gbà ó náà ní obìnrin tó ti dáhùn ẹ̀sẹ̀ tí wọ́n gbà ó lé yẹlẹ́yìn tó ti yọ ẹ̀ṣẹ̀ tí ó gbà olówó tó ti kó bọ́ọ̀mọ̀ ìyá rẹ̀ lórí pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀rí sí sílẹ̀ lórí ọmọ ẹ̀ṣẹ̀ wípé kèsì pé lè bẹ́ẹ̀ lákì ní ìlú ọ̀nà yóò tún máa sọ pé kí àbúrò tàbẹ́gbọ̀n ọmọ kọfà wọn jẹ̀mọ́ ayọ̀wò yẹn ń pè bí ọwọ́ àrùn màá yára tó fẹ́ látàlá sọ́ọ́lù ọwọ́ àgbẹ̀yìn lé lẹ́yìn ọ̀rùn ṣé wọ́n ní kàwọn wá jẹ ẹ̀sẹ̀ láti la wà láwọn ìrẹ́ ni ọ̀láì ah, bàbá ọmọ balẹ̀ kò sí wàhálà ẹ̀kọ́ síwájú tẹ́lómi ìkúra sí bíbá ààyè ààyè òkòkò ni ààyè ààyè kẹ́ni ààyè ààyè àánú ni ẹni tí ìbá tó ti pé olùkà àìmọ́ tiẹ̀ wọ́n lè tìyàn lu ẹlòmíì o ìwọ má rí pò tìyàn ẹ̀tọ́ sì bẹ̀rẹ̀ ojú ọ̀nà ẹ̀rọ yóò sábà yẹn náà fílà àmúlò pé kì í sá ọ̀tọ́ hajj hajj ó lè kó lè kọ́ lọ́jọ́ wáyé bọ́ọ̀bà sì lè sọ fún léde tí ó bèrè sọ́nà Yorùbá ọkọ̀ lọ ọlọ́jọ́ àníyàn ó lè jẹ́ ọgbọ́n yìí kẹ́kọ̀ọ́ tí ọmọ lẹ torí wípé èèmọ̀ ààyè ni àyè náà gbogbo àwọn tá à ń lọ àní farakọ́ ọlọ́run làwọn wá lọ àní pàdé sùn mẹ́wọ̀ọ́ ṣẹ̀tọ́ yóò jìnà sí a ọlọ́ọ̀bá ó pàdé bá dá o àwa tá à ń fi ẹ̀mí tẹ̀lé yìí náà lọ àwa ló dìbẹ́ làgbàtàlàfíà àwa tá à ti lọ rí náà ìrìnjà lọ́dẹ̀ nínú wa láhàúlà ọ̀làwọ̀